Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, subscribe eh? hẹ́tẹ̀. Face TV wò sùn orí. Mo kí àwọn bàbá wa ọ̀yọ́ ló ti mú bàbá bàbá àti gbogbo àwọn bàbá bàbá bàbá mo kí o. Mo kí gbogbo ẹ̀yin bàbá kí gbogbo àwa tá a jẹ́ ọmọ bàbá ṣẹ́ni tẹ́bí náà ti tara mi náà wípé ọmọ bàbá wa mo kí mo kú gbogbo wa o màá sì lọ kí àwọn bàbá wa ti bá ìwà tán níbí ṣẹ́ni jọ mo fẹ́ rí ojú wa o bẹ́ẹ̀ ṣe kọ́ wa náà ni o pé tá a bá wá bá pẹ́pẹ́pẹ́pẹ́ à á lọ sí ibi tí àwọn àgbà ń rè bàbá wa bàbá wa òkú o bàbá wa lọ síbi tí àgbà ń rè ni ìgbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ a wà ní mẹ́ta wà gbogbo àná lájọ wà bẹ́ẹ̀ àti ẹ̀ẹ́dàgbà eh, alájọ gbogbo wa ibẹ̀ láwà tó ti ṣẹlẹ̀. alẹ́ àná lè ní náà dé ònìwé sọ pé láàárọ̀ yìí o àbí kí n wá yọjú kí n wá fi wa eh, olúwa tẹ́ bàbá wa sí afẹ́fẹ́ rere o ṣe rí bàbá wa eh, òun ṣe wọ́n ní ẹ bá bínú sí mi omi kówé pa ní ìlú ẹ̀yìn bàbá wa àjànàkú wọ́n kọjá orí nǹkan bùnú tá a bá rírì ká là rírì ẹ nílẹ̀ káàárọ̀ òbíire yìí bàbá wa jẹ́ ẹ ogógidì nílẹ̀ káàárọ̀ òbíire yìí tí ẹ mọ̀ pé kò tí ju bí ọdún bíi pàtàkì wà kékeré láti mọ bàbá wa láti ń gbọ́ láti ń gbọ́ láti ń gbọ́ àmọ́ ṣá ọlọ́run wá fún mi ní àǹfààní láti gbọ́ bí ọdún bíi méjìlá sẹ́yìn láti súnmọ́ bàbá wa ó ti ẹ̀fẹ́ ìtọ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún sí mẹ́rìndínlógún sẹ́yìn láti súnmọ́ wọn ìgbà tí mo wá súnmọ́ bàbá wa dáadáa la wá rí wípé à bàbá wa ò ṣe ọba lásán rárá o bàbá wa tá a torí ẹ̀ wá bí ìsẹ̀kù ló sọ ìsàlẹ̀ encyclopedia of Yorùbá history Nigerian history indeed I can say the black history kábíyèsí wo ìkọ́ indeed the last time ti kábíyèsí tán wá mo wà lábẹ́òkúta kábíyèsí kọ̀ pé mi ni pé àwọn bọ̀ wá kí mi o àmì lẹ́yìn kan ni wọ́n wá kí mi pé ẹ̀sọ́ ọjọ́ tí bá máa wá máa wá bá yín láàfin wọ́n làwọn tí bẹ̀rẹ̀ lábẹ́òkúta o àmúlẹ̀ tí bẹ̀rẹ̀ lábẹ́òkúta wọ́n làwọn tí wọ́n lábẹ́òkúta làwọn pè yìí mo kò kéde kábíyèsí kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé mo fẹ́ kí n wá nìyẹn àbí wọ́n ṣe èmi ọ̀ṣọ́ wá ní àti wọ́n kò sọ pé kábíyèsí lábẹ́òkúta àbáyọ pé ṣé kò sí pé ẹ̀ ṣe pèlú fún wa wọ́n ní àyọ àwọn olómìnira àwọn ẹ̀gbọ́dọ̀ yìí ni bá dọ̀bálẹ̀ kábíyèsí ẹ̀ ṣeun ṣeun o mo ní ẹ̀dúndọ̀bì ẹ̀ pè mí pé tó bá jẹ́ wájú ẹ̀bà mi kọ́ wọ́n láwọn àtúpadà wá ní eléyìí ó ní ab twelve ní ọdún tó kọjá ní lọ́wọ́ mo ṣe nígbà tí mo wà ní gómìnà nìkan o gbogbo tá a ṣe nígbà tí mo wà ní gómìnà gbogbo ẹ̀ ní kábíyèsí wa kò sí kankan tó tọ̀ wá lẹ́yìn tí mo tún wá ṣe gómìnà tán kábíyèsí ò sọ pé àìlè yóò ṣe gómìnà mọ́ wọn á tún pè mí òun tó wá lọ́wọ́ wá kí mi yẹn ó tún wá fẹ́ sọ gbogbo fún wa tó jọ mí lójú nígbà tí ọmọ yín ọmọ mi fẹ́ ṣèyàwó mo invite gbogbo àwọn ọba wípé ọmọ mi fẹ́ ṣèyàwó ọmọ wọn yín ń kọ́kọ́ kábíyèsí bá sọ fún mi pé aṣọ tá a máa wọ̀ ọjọ́ yẹn báwọn ti rà á mo ní kábíyèsí aṣọ rẹ̀ pé a ti ra aṣọ a ti ṣe gbogbo ẹ̀ àwọn aláṣọ mi kọ́ má bínú pé torí aṣọ yẹn mo ti ń gbé fún tó máa rán gbogbo àwọn ọba ọba ọba ọba àwọn kábíyèsí wa àtàwọn tí àwọn ni mo ti gbé fún wọn wípé mi ilé mú mi ìfún wọn lọ wọn bá ní à nígbà tí mo ní kó ló ni wọ́n tún wá rán yàn wa mo wá ní kábíyèsí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tèmi fúnra mi mo ti gbé fún àwọn ẹ wá wá ní pé àwọn àníkí télọ̀ àwọn kó wá gbà télọ̀ wọn ni mo gbàdọ̀ tèmi wọ̀ fún tẹ́gbọ́n mi wọ̀ fún gbogbo ìtawà tó jẹ́ ilé wọ̀ yàtọ̀ sí mo ti gbé fún gbogbo àwọn ọba tí wọ́n ti rán fúnra wọn kábíyèsí ló rán náà ṣe gbogbo ẹ̀ wọ́n tún wá wọ́n lo bí ijọ́ mẹ́ta sọ́dọ̀ mi wọn kúrò ṣé ẹ wá rí wípé ẹni tó ń ṣerú yẹn àfi tó jẹ́ wípé tá a bá ṣe lójú wọn tó bá tó dẹ̀ yìí ó yẹ ká ṣe é ni jẹ́ pé ọ̀dọ̀ wọn ni kọ́kọ́ wá gbàrà bí mo ṣe dé láti ní gbogbo àti wá gbà yìí ẹ kábíyèsí is not another that we should yes we are not happy that kábíyèsí has gone to join the successor but because of who kábíyèsí is we must all be proud we must all be happy we must always remember him for all the good things that he did Kábíyèsí is one ọba whenever you meet him he will educate you whenever you meet him Kábíyèsí can pass on his areas Kábíyèsí will get into history so much so that the last time I met with him I said Kábíyèsí please allow me anytime we are together I want to be recording all these things that you are telling us did I know that within maybe a few months because I see so Kábíyèsí about maybe three or four months ago at a function. But Kadesi, anytime you see him, you will have something to take home. Kadesi will lecture you, will educate you, will tell you issues that you don't even know. That Kadesi, Kadesi will tell you when the British came, when they did this, when they did that. Kadesi said he even lived in the palace, in our palace in Abeokuta. He will lecture me, he will tell me all of those things. So Kadesi, we have lost an encyclopedia of our history that is if we tell you about contemporary Nigeria what is happening contemporary Nigeria issue we tell you not just the Yorubas alone no that is if we tell you what happen to our brothers in the east to our brothers in the north they will tell us so we all we will all miss him but like I said we are consoled by what he did by who can be serious so to all of you all of us we will be consoled by what Kabezi Kabezi have yet very big shoe for probably anyone of us to say one percent but we continue to just struggle struggle we cannot catch up with what kabiyesi did but we will do our bit all the good things that kabiyesi left behind we will follow in that step so ẹ eh, mo kí ẹ̀yin bàbá wa lẹ́ẹ̀kan sí o àjíǹdẹ̀ra á máa jẹ́ ẹni o ní agbára olúwa ilẹ̀ ọ̀yọ́ yìí á túbọ̀ máa gbòòrò sí ni ní ti dáadáa á túbọ̀ máa gbèrú sí ni ní àtàwọn ọmọ wa o lọ́kùnrin o lóbìnrin o àtẹ̀yìn bàbá wa o àtẹ̀yìn ìyá wa o ní agbára olúwa ìfàkùdà kábíyèsí yìí a máa mọ̀ sí dáadáa ni o ìlú wa tó ọba kò ababa wa fi kábíyèsí yangàn wípé àbẹ́ẹ̀ rí ìfàkùdà kábíyèsí ṣe ló dá fún wa sí fún wa ṣe máa ṣe nìyẹn o so lẹ́ẹ̀kan sí please accept my condolences not just on behalf of me alone my wife my family and all of us uh, back home. The world is happy. So thank you. God bless you. Thank you.